الشيطان الرجيم ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا أعوذ بالله من الشيطان الرجيم ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا. هذا الله سبحانه وتعالى ọba tí ó tún wò nínú àánú rẹ̀ bó ṣe tóbi tó ó fún wa nígbà láyé ilé ìtútóbi àlẹ́tì látò àdúwà látò sọ eléyìí tá a lè kà lè bá rọ gíríkà rẹ̀ nú àwọn ìjọra eléyìí tó ṣe fún wa òun lọ́ba tí a bẹ̀rẹ̀ níjẹ̀jọ wípé kó jọ kó mọ̀tẹ́ níjókòó òpin ìjẹ̀jọ fún wa àwọn ọba láti gbà bẹ́ẹ̀ ó tún fún wa nígbà láàyè asọ́lé pàdé lábẹ́ pàgọ́ alukọ̀rán kẹrìm abẹ́ àbáṣọ̀rọ̀ hàn wá tààlà orí náà wọ́n ṣàfihàn kàtì fún wọn lọ́rùn wọn la pé adúpẹ́jẹ̀jọ àtúndú lónìí náà tí ó tẹ́lómi ìtọ́kẹ́ ẹ̀tọ́ sí àyàfó nìkan ṣoṣo abẹ̀ẹ́nú àna ọlọ́run gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìlera ètò ṣe fún àyíká àmọ́lẹ́ ìlà àmọ́jọ́ bàjẹ́ kọ̀ọ̀kan ọlọ́run àwa ti mọ̀ yí pé inú àdéhùn tó ṣe fún àníkí tá a bá ti lè dúpẹ́ ó lè fún rẹ̀ fún abẹ̀ẹ́nú ṣàlẹ̀ fún dáadáa ọlọ́run ọ̀la àmú lájọ́ kan sọ̀rọ̀ láwùjọ ìjẹ́bẹ̀ rẹ̀ ọlọ́run gbogbo tí àwa ń bẹ lórí lápapọ̀ ládàáyẹrí àbẹ̀mọ́ tàbí ààrẹ fún ọlọ́run gbogbo ọmọ ya wa tí wọ́n bẹ lábẹ́ ilé lọ sí tuntun wọn lálàáfíà àbárántí àlàáfíà wa sí wọn àwọn àkàgbé tí wákàtí lọ́mọ tàbí fún àlàáfíà rẹ̀ nìkan kan wá gbogbo àwọn tí wà sí lórí ilẹ̀ mọ́ tàbá yá fi wọn lọ́wọ́ ọlọ́run tàbá bàbá lábọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá wa tó tẹ̀lé wọn lánàá tí wọ́n jẹ́ àìmọ́ aṣáájú fún bàbá wa sheikh masoud ládélébé bàbá ní zaria ni wọ́n ń pè wọn wọ́n jẹ́ ìgbọ́n direct ọmọ ìyá ọmọ bàbá ni àwọn àgbà apá àwọn abẹ́ àpòjì bàbá náà ọlọ́run ọlọ́run àtàlàyà fi wọn àti aláàbá àwọn aláàbọ̀ ọlọ́run àtàwọn àtàlọ́ kájú lọ àtàwọn tó fi lọ látàná sí abẹ́nú ààrẹ ọlọ́run fàyọ̀ ọ̀sán aláàbọ̀kúnlọ́wọ̀ àwọn àwọn àwọn àwọn ọjọ́ ìtọ́lẹ̀ àti àwọn ààrẹ yìí aláàbọ̀ alákàtí nàbàdà wàlà àárín náà àyẹ̀wọ̀ ó wá fi lórí gbogbo àwọn tọ́lọ́run sábà bí ìṣòro yìí àbí ẹnu àtọ̀rọ̀ ọ̀hún tí sí kàtàrà lẹ́kùn dáadáa wọn lọ́wọ́ àtàlẹ́kùn àkójọ gbogbo wọn láti gbogbo àti àtijọ́ máa ń jòkó láyé yìí náà kọ́lọ̀ bá láńkọ́ dáàrọ̀ ìjẹ́ pé àwọn náà nílà pa wọ́n láyé wọn ní dúdú wọ́n ti ẹ̀ lẹ́ni tó lákàtí ìjòkó yìí àtọ́rọ àlékún ìkẹ́ àlékúrẹ́ fún àlẹ́bùwà Mohammed sallallahu alaihi wa sallam ẹ̀yà tọ́lọ́rọ̀ kó máa bá wá láti ìràwọ̀ ọ̀hábà púpọ̀ ìtẹ̀lẹ́jú kọ́nà rẹ̀ abẹ́mọ́ta lè kọ́ dáadáa wọn. Kí tí a bá ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا الله سبحانه وتعالى إنه يسير من القرآن ọ̀pọ̀ án tó ti pọ̀ ومن lò tó bá ìpínlẹ̀ tó máa sábà tán wá sí òun náà ni àlùkáfíà àlùmọ́fẹ́ ẹni tó nígbàgbọ́ sọ́ba alámìka soso àtẹni tó ká ìgbà yóò wá máa mú onírànà tó bá sọ̀rọ̀ nípa àwọn tó gbà díẹ̀ yóò tó máa tòjú wẹ wá nú àwọn tọ́lọ̀ ọ̀gá aláàkọ́lá mọ́ gbà abẹ́ àtẹ̀lé àtẹ̀yìn tí wá sílẹ̀ tí ó gbà jálẹ̀ ọlọ́run àgbàjẹ́ ọlọ́run ẹni yọ̀ọ́nù. àìsàn ló dára sọ́ba adẹ́là ń sọ fún wa ṣáájú òun lè tó ṣe fún wa tí òun tẹ́ lómi tó láti tó ní òǹkà fún wa Wọ́n ni ọ̀pọ̀ lẹ́ni ìkọ̀ọ̀rọ̀. Ọmọ ìṣàrẹ̀ ìfún àbòlò ti dáwà, ọlùn dáwà láti omi gbogbo tí dára. Wọ́n ti wá lẹ́bẹ̀ẹ́ nìkan tó dáwà lápọ̀ kò dáwà nìkan ó lọ wá dáwà. Bàtà aláwù nàkàbà òun wà sí ìgbà. Ó dáwà ní akọ àtàbò láti lè jẹ́ àná. ó sọ̀nà láti ìran bàtàrà wa tó ilẹ̀ fún wa láti bá ti wá lẹ́ni tí wọ́n jọ bí wa wa ní tó lè lè wọn. mọ́tàbù èjì kan náà ń dà wá papọ̀ wà sẹ́yìn wà sẹ́yìn wà yín rí ẹ̀wò yóò rí ìdí àná lórí ọ̀nà ìdí àìwò mọ́ra wa lá ẹ̀dá pẹ̀lú wọn lẹ̀lẹ̀ àwọn àná wa ní o tòmíẹ́ tó ń tí a gbọ́dọ̀ bóyé nípa owó ìjọba ọlọ́ bàbá ṣẹ̀fọ́ wa. Wọ̀jẹ́rẹ̀ ọ̀gbùnkà kọ̀ọ̀yọ̀. Wọ̀jẹ́rẹ̀ ọ̀gbùnkà kọ̀ọ̀yọ̀. Ó rọrùn fún àlọ́sùn àlọ́sùn àlọ́kùn náà lápọ̀ nìkan tí gbogbo ti gbogbo nǹkan ní kápá rẹ̀ ká láti ṣe wá ṣe wò ìyẹn ni pé ọba tó dára náà agbára kan ló ti dá wa tó bá fẹ́ dá wa sáàmì náà ó lọ́rùn kó lánàá ọkùnrin kàkọ́ sí rẹ̀ ọ̀kan náà mọ̀ yàn sọ fún wa wípé adìrẹ abo nígbà míì tó bá ń yí ẹyin lọ́wọ́ adìrẹ abo tó bá ń yí ẹyin lọ́wọ́ tó bá tóbi fẹ́ márùn-ún síwájú tí ò bá rí akọkùnrin ló ti yé ẹyin lọ́wọ́.

ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا Pẹ̀lú fúgrámù tó fúgrámù wa, yóò fà tó jẹ́ pé yẹ lesbian gay homosexual whatever táwọn ọ̀rọ̀ rẹ̀ kò sínú ìjọba nìyẹn torí pé wọ́n tako àdámọ́ ọmọ ènìyàn à ń pé bó ṣe dáwà lápò lápò láǹdí àná síra wa tí ọkùnrin gbọdọ̀ fi ọkùnrin kó wa sọ pé àná ẹ̀yẹ ni àìkó tako ìròyìn ọmọ ènìyàn tó dára torí pé bàbá ọmọ ènìyàn fi jọ́ ọmọ ènìyàn pọ̀ kò sí tẹ́tò rẹ̀ àgbàdàn wo lórí rẹ̀ ní bàbá wọn yẹn rẹ̀ dé ọba dára pè wọ́n lákìyèsí kí kí ló dé tẹ́ẹ̀kì kalẹ̀ àwọn obìnrin tí mo dáàtò ìdí ẹ́ bàtà kúnà bùkàrà rẹ̀ ẹ̀yìn ọkùnrin ẹ̀ wá obìnrin súnmá Àtàtúrẹ́ ìbáraẹnìṣàtà wà àtúntúntúmọ̀ yíò. Máa tọ́ta fọ́kún mi àmì àhàjì nílẹ̀ àlẹ̀ yìí. Ọba dẹ́ta wá fún wọn pé ìpìlẹ̀ lẹ́yìn ìjọ lẹ́yìn ló tún tilẹ̀ èèyàn kan ò sáájú rẹ̀ sí sáájú. Tí ó túnmọ̀ sí pàkọ́ bá dẹ́ta ti dá ayé táwọn ẹ̀sìn lẹ́lórí rẹ̀.

Iṣẹ́ ti ká wá mọ rírì ìjọba tọ́mọ ọba aláàṣẹ wa pé ẹni tó kú bá máa yíwa tó ga tó báyìí. Olú yẹ ká máa sìn kí làwọn èèyàn wá ń ṣe. Wàyà gbùdú ẹni dúró nílá ìmá àyà bá òun wáyà àyà gbùdú. Wàyà gbùdú wọ́n wá ń sìn. Ẹ̀sìn wọ́n wá ń jọ́sìn fún. Ìyẹn ni wọ́n fẹ́ ni tó dára pẹ̀lú ètò tó pè. Wọ́n ti kalẹ̀ lánàá yáàbùdú àwọn èèyàn ìyẹ̀wọ́ òpó wọ́n tí wọ́n kọ̀sínú láti máa fi máa láàyè ọ̀fẹ́ òhun mú tí ò lè ṣe wọ́n láǹfààní gẹ̀gá kò láǹfààní gẹ̀gá òní nǹkan tó lè contribute nínú ọ̀sẹ̀lẹ̀ ayọ̀ ọ̀fẹ́ àǹfààní láyé ní láti wàdà wàdà ayà lóòrùn ó bá tí ìlera bá dé kí ìlera tó bá fẹ́ kàn wọ́n ó ń kàn yẹn òye bí wọn lọ́wọ́. Náà وكان الْكَافِرُ عَلَى رَبِّهِ ظهيرا وكان الكافر على ربه ظهيرا ìfẹ́ẹ̀dì ọmọnìyàn ojú láyé rẹ̀ ó di àkáfíù ó wá di pé ọmọnìyàn lọ kó ṣe ìtọ́ni láwọ́ lórí ìtakùtọ̀lọ́ كان الكافر على ربه ظهيرا ṣèpáàrù táwọn èèyàn wọ́n sì yẹn òun ní wọ́n fún àwọn èèyàn lápá lórí àti ìyapa àti àtìmọ́jábọ̀ láti mọ́ ìjọsìn pọ̀lọ́ torí pé dàbí mo ṣe dà ní máa ṣe dàbí mo ṣe ní bí mo ṣe dà lẹ́sìn rí nígbà mí táwọn èèyàn bá gbé jòkó dáadáa kalẹ̀ tó lẹ́gbẹ̀ẹ́ kó ẹ̀sìn àwọn èèyàn wà sí irú bẹ̀ ẹ̀wọ̀n ọ̀gá ah, ìjókòó ó bá sọ̀rọ̀ pàtí ni kò nídìí tó ń tẹ jáde wá ó bá ti lùlù kí ló tẹ̀lẹ̀. bó ṣe rí nìyẹn orí pèsè ìkan wà kẹ́rẹ́ kàfíù àlárọ̀ bí i wọ́n ní ra ṣètọ́ọ̀mù ti jẹ́ olùrànlọ́wọ́ àṣẹ lórí àti tako ẹ̀sìn ọlọ́run lórí àti tako òṣìṣẹ́ ọlọ́run àwọn èèyàn wà máa rí sí aburú ní tí ó rọrùn fún ọ kò lẹ́sí tó ti lójú ọ̀yìn fún akọ́já kí ní ṣètọ́ àkẹ́lẹ́ tí a tó aláàrọ̀bì zọ̀yìn ní ẹni tí ń ràn mí lọ́wọ́ lórí lórí ìbàjẹ́ ajẹ́ rí pé kò sípò ní ìfẹ́ láti rí táwọn ìyàbá ti ń tàbátà ẹrù àmìkáwò àmìkíṣẹ́ ilẹ̀ ẹlẹ́ ni ó àpá bàbá wá ní ó ẹ̀ẹ́sẹ́ wá ní ó kìníkan wá ní ó ẹlọ́wọ́ fúnfún àwọn ọlọ́wọ́ lórí ẹ̀ lórí kìíní àpàlójọ́ àfẹ́ gbàgbé

lára kí ni kí wọ́n á ṣe kí ni mo rí káfíìrù nìyẹn àápèrú ẹni bẹ́ẹ̀ ní káfíìrù wọ́n ọlọ́run ṣèdè lá fún íńtẹ́ẹ̀dì kó máa sin ọba tó ṣèdè lá fún nǹkan tó jẹ́ lórí láti ọba dẹ́dà bolẹ̀. Bẹ́ẹ̀ wọn lórí dáadáa láti gbọ́dọ̀ sọ́ra pé báyìí táwọn yàrá ti ń kó bàjẹ́ lọ́wọ́ ẹ̀ṣọ́ra dáadáa. ẹ̀ẹ́dì lé ẹ̀lẹ́ lẹ́yìn kan tí ó máa bẹ níbi abẹ́ ìbàjẹ́ abẹ́ àbúrú ìdájọ́ mẹ́rin àbúdẹ́kákè ìbílẹ̀ bá bẹ̀rẹ̀. gbogbo báwọn yóò lè máa jíjó òwò láyé ẹ̀ka rí táwọn yàrá ti mú wájà rẹ̀ ẹlọ́wọ́ tó wà ń bẹ̀. pé àwọn èèyàn ìtìjú mélòó kúrò lára ọmọ nìyàn. ní ká mú tí ó fi rọrùn fáwọn èèyàn láti ilé láti ẹ̀ ni wọ́n ti ní wọ́n máa bá ọ̀rọ̀ pẹ̀lẹ̀bẹ̀. Ọ́tí náà wọ́n rí kí ni? Ṣọ́hánlá, ẹ̀dàkùn jẹ́ só sí ìbìnbì kí ló lè lé débi pé àwọn àrùfẹ́ kí ní ẹ̀ka alẹ́lẹ́ ẹjá kakú o. Kí ló fẹ́ mẹ́jọba? Wíyàbáyé adẹ̀ àgírí lápẹ́ẹ̀kì fọwọ́pọ̀ ẹkì ní ẹlẹ́gìrì ó wá ti kọ̀wé sílé ìṣẹ́bín tí ó jáde ìpè ẹ̀wà ò láti lé kíláàsì gbogbo fẹ́ẹ̀ṣẹ́ ẹlẹ́gìrì ní ẹ̀wà pòlùsì mẹ́rin. ẹlọ́wọ̀ àwọn tó wà ń bẹ̀rẹ̀ torí pé jẹ́ làwọn èèyàn fi rí sí ní ìjẹ́ olówó. bó láti lọ bí ìwà ìyá. Ọjọ́ bá ti jọ́ ọlọ́run kọ́kọ́ tí ó máa bá ìjọ́mọ mi rẹ̀ ẹ̀sìn jẹ́ ẹ máa rí ipò lápálá lọ́dọ̀ rẹ̀. واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون واتخذوا من دون الله آلهة Àwọn tí wọ́n mú ẹlòmíì lórí ìjọsìn kò lẹ́yàtọ̀ sí àlá, orí tí wọ́n wá bẹ̀rẹ̀ pé àwọn orí ọ̀rọ̀ sí ní ọdún lọ́wọ́ sílẹ̀. Ààyà tó fi ìrúnà ẹ̀fọ́ wọn kódà láyé tẹ̀sí lóúnjẹ lẹ́sọ̀rọ̀ gbogbo táwọn èèyàn sì ń bílẹ̀ yọ lọ́wọ́ wọn ò lè ràn wọ́n lọ́wọ́ kódà wàmùn lẹ́rùn gbòǹdò wọn ò bá rú onípàwọn ní ara wọn àwọn gánà kú ni wọn. tó wá gbọdọ̀ sọ́ra púpọ̀ abẹ́ aláàkójọ mọ́dà jẹ́ ìṣẹ́ àbúrú àwọn ọ̀dà lórí ilẹ̀ láàárín. وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا وما أرسلناك ilé àgbẹ̀bọ̀ Muhammad ìkí àbọ̀lọ́lọ́ kó máa bá a máa wá pé gómi Muhammad wá pẹ̀. ìdíkọ́ ti wà lọ́nà ni wọ́n lò lọ́nà ń gbà lọ́nà mọ́ twenty five bí wọ́n bá nà ń lọ bàbá ní wà náà Muhammad àwẹ́lẹ́lá bóyá àbá àkẹ́ni wọ́n sọ because náà ni kò lẹ́ni tí ò lè jẹ́. And why you are now using a pronoun in the place of proper noun, ó signify pé you are not identified or signify someone except him ẹnu ìjàmbọ̀ òun wàmọ́ àrìsàlẹ̀ mẹ́ẹ̀kà ààrẹ wọ́n ní pàtí ẹ̀ fọ́nlá ọ̀rẹ́ wàmọ́ àrìsàlẹ̀ mẹ́ẹ̀kà ìyẹn tí ọba adẹ́là fẹ́ sọ ìdí pàtàkì tó torí ẹ̀ rán mẹ́bì sí wa adẹ́gbẹ́ta máa ń bèèrè pé kí ni ìdí pàtàkì tó sọ fún wa àárọ̀ àyà tó pọ̀ láǹkọ̀ọ́ pé wà máa àrùfàlìláàkà wà máa àrùfàlìláàkà wà máa àrùfàlìláàkà kí wà ti torí ẹ̀rẹ́ gan níbi ìwájú rẹ̀ pé wà máa àrùfàlìláàkà ààrẹ torí kẹ̀kẹ́ Ìlànà bá ṣíra ohun wà nàbí rárá. Wọ́n ní ìsìsìláwò bá dàgbà ètò kí ìwòmò. Wà náà àtorí ìtẹ̀tẹ̀rẹ̀ ìlà ẹ̀ṣẹ́ mo bá ṣe ọ̀rọ̀ láti fún àwọn èèyàn ní lóòrùn tó bá lè tẹ̀lé tọ́lọ́rùn. Ògbà tó yẹ ẹ̀rọ mẹ́rin nù. Ẹlẹ́kẹ̀ẹ́bì kọ́ wà nẹ̀rí ọ̀ àti kó oké tì wọ́n nílọ̀ tó tẹ́ ẹ̀fà kọ́tọ̀ lọ́rùn kì í á ń bẹ̀rù. Méjèèjì yẹn wá sí ìsìn tá a lè rò pé yóò lọ blọọ̀ láwà láti jẹ́ náà láti pẹ́kẹ̀ tó fi àwọn o. Nàbí ìlérí yẹn. Àsìkò yìí pé náà bá rò dáadáa, ṣé

Gbogbo ló ti lè wà máa àgbò láṣẹ. Àyíyúnà nàbí yóò ẹ̀nà àwùjá kàdá nídà wa mọ̀ bá ṣíọ́ wa nàbí yọ. Ya àyíwá nàbí ẹgbẹ́ ohun ìhàṣìlẹ̀ olùrẹ̀ àmẹ́lì iná àrùsàgbìnàkà dájúdájú àwọn ọlọ́ àrùsàgbìnàkà ààrẹ ṣáà nídà ààrẹ lẹ́ni tí ó wà jẹ́ yìí. lórí àwọn àlèúmọ̀ tó ṣáájú rẹ̀ lọ́pọ̀ àwọn òṣìṣẹ́ jíjẹ́ yóò iṣẹ́ àkọ́kọ́ tó nù ní oṣù mú. wa tí ó kẹ́ àwọn tó ṣáájú bẹ́ẹ̀ kí lórí tí fi sí. mo ti yẹ́ ifá ànábì ọmọ màríà tó kọ̀ èyí sí lórí.

ọmọ ọba aláàrẹ́bí láti jẹ́ ìjẹ́ sí gbogbo ayé ìbẹ̀rẹ̀ ti rí pé ẹ̀lẹ́ lókè rẹ̀ ẹni gbogbo rẹ̀ bàbá yẹn ahmed bakto fi kan ìkẹ́ àtọ̀rọ̀ wọn fún wa bá yẹn bá pè é òkà ẹ̀ ti rí ẹgbẹ̀ẹ́ bẹ̀ ìmọ̀ràn lẹ́gbàá máa bá bẹ̀ bùbá ṣe ìgbà kó o ló ṣe rí à ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ṣe àánú ẹ̀ àánú yẹn ṣáájú ìkejì yẹn àánú yẹn ti kí ni kó ta kí ìbájẹ́ báwọn yẹn máa ń fa ìgbọ̀ ọlọ́run ya ìwọ̀ ọ̀rọ̀ tó ń pààyà lẹ́sẹ̀ bá ní bí ó ṣe jòjú ó làwọn kan ẹrù rẹ̀ wá ní kí ẹ wá ẹ̀wá tí ọ̀gá débẹ̀ ni níjọ́ tí wọ́n lẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ sọ yìí tí wọ́n lẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ mọ́ sọ yìí kẹ́mà ẹrù wọn tí wọ́n ṣe fún wọ́n kọ́ ọmọ wẹrẹ àwọn tó bàá àwọn àgbẹ̀kùnú àwọn àwọn àti kí n pàpàdé rẹ̀ lọ ó sí ó sí wọ́n wà lẹ̀ lóko wọ́n lè jáde yẹ ni ó jáde kílẹ̀ rò pé tó bá jẹ́ lómi kílẹ̀ rò pé tó ṣe ọlọ́run iṣẹ́ iṣẹ́ rẹ ni àwọn tí wọ́n báyìí wọ́n nígbà mọ́nù pàwọ́rún وقال نور رب لا تذو على الأرض إلى الكافرين ديارا Ọ̀rọ̀ tí ó pàdé bí mú ilẹ̀ ọjọ́ àrẹ̀kì àmàlùkà. Ọ̀rọ̀ yẹ, ojú ó pàdé bí mú ilẹ̀ tún, nígbàtà bá tí gbàjarì

afẹ́kí nǹkan ìpàwọn dé orí rẹ̀ Ànábì ní rárá láàrùn-ún àríyànjẹ́ láti ìlàhùn ma yẹ́ ṣàdà aláìlà. Mo sì rán kan, ọlọ́run padà mú jáde láàrin wọn ẹgbẹ́ lórí yóò máa jẹ́ bí ọ̀rọ̀ sọ̀rọ̀. Ìyẹn fẹ́ gba kí olùkúni rẹ̀ ló fi yẹ̀ sí ọ̀. Láyé rí omi, àṣírù wala yasiru wala tuasiru wabashiru wala tunasiru ashiru ẹ̀kọ́ àwọn ènìyàn wo sọ bí sí ń bẹ lọ́wọ́ ara mẹ́ka àtàlà mẹ́jìnà náà àpá àwọn àtàlárí gẹ́gẹ́ wọ́n pàdé yẹn sínú wọ́n bá tún abṣèrè àáhì abṣèrè àáhì abṣèrè àláyé sí abṣèrè ìlú dùnmú bí mọ̀ jẹ́ jẹ́ ìlú kẹ́mọ̀ ìmọ̀ yóò wà bọ̀ abṣèrè abṣèrè abṣèrè ẹbá ti dẹ̀rẹ́ tó kú díẹ̀ kàtàkùn ní ọwọ́ àṣẹ dúnmú yóò ọkẹ̀ balẹ̀. ó ti kú náà níbi kọ́ wọn nù ó yàtọ̀ sáà ti ààrẹ ọgbọ̀n náà àti ìwà àti bàbá ọba ti lọ́wọ́ wọn ní ọwọ́ ìgbé wọn náà gẹ̀dẹ̀. ọba ti lọ́wọ́ ìṣòro rẹ̀ ti wa ọ̀rọ̀ yóò wọ̀ ọdún kọ́

tí mo ti gbàwẹ̀ làwọ̀dáná tí mo ti máa ẹ̀tọ́ lẹ́tọ̀ tí mo ti lè wọ́n lẹ́wọ̀ kí ìbálẹ̀ ìkẹ̀kẹ̀kún kí wà lè jẹ́ náà àlẹ́bìnrin kí ni náà lọ́kọ̀ ìdíwọ̀dé ìdí ògbọ́n kankan mo lè mọ́lẹ̀ jí kí n lóoru mo sì lè gba àwẹ̀ rẹ pẹ́tẹ́ àmọ́ tí máa ti dàbọ̀ làwọ̀dáná tí mo ti kí lọ́nà yẹn kí wà lè jẹ́ náà àlẹ́bìnrin kí ni ó ti dáwọ̀ gbogbo ẹ̀ láti má mọ̀ mú Ẹgbẹ́ ìgbà ti kú ọ̀pọ̀ yòókù rọrùn, yóò rọrùn. ọ̀rọ̀ Mo bá ṣe fún wa ní ròdùn ló pé jẹ́ bá kó bẹ̀ẹ̀ ti sọ́lọ́ ìròdùn ló jẹ̀ sí ìwà nàìjíríà ẹni tó bá pọ̀ tí ó gbà tó bá ikú sórí rẹ̀ yóò pàdé ọlọ́run lẹ́ni kí ló ẹ̀yìn ìjìyà. نعم قل ما أسألكم عليه من أجل إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا Ìlà rẹ̀ sọ fún wa, ọmọ iṣẹ́ ta gbélé ẹ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ kí ló ìṣára àti kí ló àti rẹ̀ ìgbà tí wọ́n nílọ̀ ìpínpẹ̀ yẹn gbogbo ìgbà bá fẹ́ pínpẹ̀ ọba gẹ́gẹ́ tí wọ́n bẹ̀ẹ́ lóhùn. The basis of this dawa basis of this dawa ni pé lá àmọ́ àtọ́nùkún àlẹ́ ìrìn ajẹ́ mi ò bí lóòrè lórí bí mo ṣe ń pè yí o ẹ̀sán nílẹ̀ fàkàrà. Òṣìṣẹ́ àìsànùkún àlẹ́ ìrìn ajẹ́ ìyẹn ti kó ń kọ́ Òtí ìbá àjẹ́wọ́ àmì kéèyàn máa ṣe fún yàn, ṣe ní kí n pè yí, kí n kẹ̀ dáhùn àmọ́ kẹ́wàá rò pé torí pé mo wọ́n pọ̀ yín mo wá ní ẹ mọ́wọ́ kẹwàá ẹ má ń fà ní kẹwàá mi ò ní ìdílé lọ́dọ̀ sí i ìtọ́nà gbé tọ́ mi lọ́rùn òyìn kì í nílọ ó tó gbé tọ́ mi lọ́rùn òyìn ìdílé fún mi ni pé má da orúkú mi lọ́wọ́ ni mo bá ti gbìyà wíyà mi nítorí kẹ́lẹ̀ gbòmí lówó kìí ṣe yẹn ẹ̀fì yẹn òun ní kóòwò jíṣẹ́ yẹn ẹgbẹ́ sáré. Ìkọ́fà táwọn ẹni ìdájú tọ́rọ̀ wọn ti lápá àwọn èèyàn ni ẹ. Àwọn ọ̀rẹ́ ìrìn ẹ̀rọ̀jì. Wọ́n pa àwọn ọlọ́run wọn wá retí kẹ̀kẹ́ lọ́dọ̀ wọn. Àwọn ìwádìí ah, ìyàpọ̀ kí ni ká mọ́ta semirkin jiya fiye ga ba ma àtàlùkún àlẹ́ ìmìnà àṣẹ ọba dẹ́là ní ààrẹ sí wọn nítorí àpà nìkan ọ̀fẹ́ kí wọ́n lè wọ́n ẹ̀ láyé ní ìwéhùn inú àjíríyà ilá aláwọ̀ bí ààrẹ sọ̀tà tí mo fẹ́ kọ́lọ̀rún sọ ní lórí ọ̀dọ́ ọlọ́run wà sí sọ̀tọ̀ ní gbogbo àwọn àmẹ́bí ọlọ́run tọ́lọ̀ wọn ránṣẹ́ gbogbo wọn ni wọ́n sọ́nà sọ́bà وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين Lúùtù sọ, ṣọ́ẹ̀bù gan sọ, ṣọ́ẹ̀bù ni ẹwà, títẹ̀ tí wọ́n pè ẹ márùn pé mo fẹ́ kí n kọlọ́wọ́ jù yí lọ, tí o pé nítorí ìgẹ̀gẹ́. Àtàkùn mọ́ àwà àti ìrọ̀rùn. Ó tí wọ́n rẹ̀ sí ọ̀rọ̀ ìgbẹ́ ẹ̀kẹ̀ báyà ọlọ́pàá àti èrú ẹ̀kẹ̀ láti ẹ̀sìn ọba pa ẹ́ tó bá tán ẹ bá fún mi kú làwọn ẹ̀sìn bá fún ẹ máa lọ. ìyẹn ló pa láti ní jẹ́jẹ́sì ọ̀gá wa òun ló sì jẹ́nu fọ́tọ̀ táwọn èèyàn fi àṣẹ́kì ìsìláàmù lánàá tó pọ̀ díẹ̀ làwọn tò ní lọ. torí pé wọ́n rí rí pé ìṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run àmọ́ ní ìṣiṣẹ́ kí ni o àwọn èèyàn kẹ́kọ̀ọ́ ọmọ wọn jà fà oníkó lè tètè lo mọ́tò. ọmọ wọn jà fà tó pé àfà jáwó gan o bá jáwó gan ní ìsìn. ọwọ́ àwọn ọkọ̀ àfà tó jáwó yẹn ẹ̀ ń gbé ìfà àfà ọmọ ṣe o. ẹ̀wọ̀n tó wá jà papọ̀. ẹ̀yà kàyà ẹ̀ náà. ما أسألهم عليه وما أسأل ما أسألهم عليه من أجل وكما أسألكم من أجل يسمي لك Àbí kẹ́kùn mi lọ́wọ́ ọ̀yà kan. Ìlà máa ń ṣà àyà tọ́bílá ìlà ọ̀pí ìlà ìlà ẹ̀ṣẹ́ ìtọ̀ṣá àpàlẹ́ òmìnir ẹni bá fẹ́ ẹ̀rọ yìí kò gbà ẹni bá wù ọmọ gbà èmi ní kìí jíjẹ ayé ẹ̀tẹ́ ìlà àlàrọ́ bí sẹ̀mí ìlà bí mo pè é sí tọ́kà mú lọ́nà kan tí ó bà lọ́dọ̀ ọ̀lọ́ ìtọ́ mú mú lẹ́nu ìgbòho nìyẹn. àwọn olùgbàgbà wọn ní bíu tó pọ̀ díẹ̀ lórí ayà ẹ̀ àmì ìtọ́rin lè dìlà kọ́kọ́ rẹ̀ lẹ́ni ò pè é sí kẹta ọjà pẹ́ni bá fẹ́ wù tó bá fẹ́ gba ọ̀nà tí mo ń pè yìí láti gbẹ́dọ̀ Àjẹ́pẹ́ ní tí mo fẹ́ gbà lọ́dọ̀ ní oríkẹ́ mọ́ lọ́wọ́. Ó máa ń ta ó máa ń kó máa ń mú lẹ́mi wọn gan, kí wọ́n rẹ́mi tí wọ́n pè lórí àrí ọmọ àbí sọ́lẹ̀ lọ́bí ọ̀gá wa náà. Àbí ìtùbà látọ̀dà lẹ́gbà Mọ̀ṣámẹ̀, ó nílò ayé àdíyà kan wọ́rùn wọ́n tún wọ́n àwọn kan ní ó lóore lọ́tọ̀ ọlọ́run ju àkómi pupa lọ ọmọ ìwà. Ìyá di àkàwọ̀ lọ́dúnlá ìdí ẹ̀rọ méjì o, èèyàn kan, ọlọ́run ti kéèyàn kan mẹ́nà pa ìyá tó tóbi ni. Oore tẹ́ ìwòlè fi ẹ̀tọ́ mi, ẹ̀yìn kan mẹ́nà látara wọn. Sòdè ògbó, gbogbo náà bá rí, ó sàmà pé wọn, ó máa lọ, ó máa bọ̀. Ẹlẹ́kìn àbí tá a bá rẹni tó fẹ́ ná ó fẹ́ ṣe sàárà nítorí kí ní ìṣèlú ìtọ́nà láti wo ojú rẹ̀ tọ́lọ́ gidi tó nítorí tó lápá wá ti lápá pọ̀ lónìí. torí pé iṣẹ́ àfa kí làwọn bá àwọn bá náírà tó àlùkò làwọn àlùkò làwọn àlùkò làwọn àwọn olùmọ̀ ẹ̀sẹ̀

gbogbo wọn wọ́n níṣẹ́ ọmọ àwọn àbáwà pàájú àwọn tí ò níṣẹ́ nú wọn àwọn tí wọ́n níṣẹ́ tí wọ́n jọ lọ́rọ̀ wọ́n sì spọ́ǹsì àwọn tí wọn ò ní òun lábílẹ̀ àfáwà pẹ̀lú àwọn mọ̀bára pẹ̀lú ọmọ rẹ̀ kàwà sáà nínú àgbà olùmọ̀ olówó sì ni òun á ń pè ń bẹ́nu àwọn àgbà káàkáwọn náà jólúmọ̀ àmọ́ ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó kẹ́rẹ̀ lójú kọ́ ẹ̀yin tó ráyè jù wá lọ ẹ̀yin ẹ̀rọ tó ṣe wàhálà mọ́ torí pé àwọn èèyàn sọ ọ̀nà Mẹ̀dínà. àbúlá ọmọ bùhárà kúrọ́ mi kọ́ ẹ̀yìn ọlọ́run àgbà wa kà wọ́n ní láti ìrákì yóò wá kọ́ lẹ́tà sí Mẹ̀dínà sọ fún dání àfàrà mẹ́rìkì ọmọ anes ìmáàmù dárò ìjìrà ìmáàmù dárò ìjìrà yóò ní àfàrà ẹ̀kọ́ bùkátà yìí lọ́dún kan ẹ̀kọ́ ránṣẹ́ àmì tẹ̀sí pọ́n ó yá ẹ̀kọ́ gbogbo ẹ̀ torí pé wọ́n á gbọ́dọ̀ sọ káwọn ìwò tún kú òkè náà. tó tóra adírí pé àwọn èèyàn ti ń wá látọ̀nà àyèkáyè wọ́n ti wọ́n ń kọ́ tíra yìí. tó bá ń tẹ́nu kẹ́ jáde ni yóò ṣe díẹ̀. máa dáríkà àwọn èèyàn náà mú mímú pé ọmú wa ọ̀rọ̀ ti mọ̀ nìyẹn. kéèyàn lè gbowó pé mo fẹ́ kọ́ ìyàn nímọ̀ owó ní ti dá wà. ó gbọ́dọ̀ dẹ́rù bàbá tó Àà ah, ó lè díẹ̀ o, dáwà ẹ̀kọ́ ló ń bà lọ́wọ́ èèyàn ní o. Ọmọ òwe kí ni wọ́n lọ ẹ̀kọ́ bà ní. Wọ́n ti ń gbà máa kan nípa àwọn olórin ní ìsìn. Ṣé ẹ̀kọ́ kọ́ kẹ́bi bí aṣọ rẹ̀ táwọn owó epo. Owó epo mọ́ o. Láàrín ọjọ́ àwọn bàbá yẹn fẹ́ tẹ̀ẹ́rì nǹkan. Èèyàn kan torí àbíìsì kan, ó bèrè láti Nàìjíríà wá sí Egypt. Àbíìsì kan, ó ní mo fẹ́ gbọ́ lẹ́nu ẹni gbọ́ lẹ́nu òṣìṣẹ́ àlá. Ìyẹ́ ìdájí mi ní tó bá gbọ́ kan, èlò ni ó tà. Àbí lọ́tọ́ta àbí lọ́tọ́ ló ṣe wàhálà fún wa à. Ògùn yìí kì í ló gba à. Ọ̀rọ̀ tápà mo ti gbà. A ti yáda kọ̀fíìsì mẹ́ta mo gbogbo tó fún mi láti rí. Àwọn ìgbà lásán. Àwọn ìgbà lásán. Àwọn alágiri ó ní mílíọ̀nù kan máa ń tọ́jú tó lè má jẹ. Ó tún jẹ́ pé ẹ̀gbọ́n ló tún kún rẹ̀. Kí ló kò ló tún mọ́ náà? Bẹ̀lú ni ẹ̀dá padà sí tó jọmọ́ èyí tí àwọn náà jọmọ́ tí wọn òun náà ní kéèyàn jẹ́ olùkòkè sójú ọ̀nà ìtọ́lọ̀ ó wá jẹ́ nítorí kí ní ìbò ìtọ́lọ̀. Ó wá jẹ́ bẹ́ẹ̀ nìyí yẹn ọlọ́pọ̀ yàn lọ́wọ́ lórí ẹ̀. Káwọn àǹfààní tí a bá wá ti jẹ̀ jáde tí ó ọ̀tọ̀ ni. Àmọ́ kó má jẹ́ torí tí ní párọ̀ èèyàn sọ̀rọ̀ torí kí ni o. Ẹ sì wọ́n lónìí. Káwọn bá bá wà lóde lọ́dẹ̀ bá lóde fún wa lóde ìyàwó àyẹ̀yẹ̀ àfà lọ ọ̀rẹ́ ìdílé. Àwọn àwọn ìṣèlú pé ọ̀rọ̀ fẹ́ sọ lẹ́ẹ̀kan àti ìtòrí owó fẹ́ gbà lọ́wọ́ wa ni. Ṣé àmà pé ojú wọn ti gbáyé dára tẹ́lẹ̀ kára wọn ti gbà. Ọkà ti sọ náà, wọ́n bàbá dúrọ́pẹ̀ kalẹ̀ níbi. Ẹ̀wọ̀ ẹgbọ̀rọ̀ ń yẹn lọ, àti owó náà lọ ṣe ẹ̀rí. Tó àmà, tó bá ti dẹ́sẹ̀ torí ti ẹ̀, àwọn olùmọ̀ nígbà ọ̀rọ̀ jẹ́ tó bá jẹ́ pàrọ̀ káńtà mi yẹ̀ sí látòrí ọkàn wa níwájú wá ni orí ọkàn rẹ̀ níwà lọ. Ìlúmi ọ̀rọ̀ dáwà ó ti di ọ̀nà ẹ̀jẹ́ ọ̀nẹ́gílápé tí ó bẹ̀rẹ̀ kó níbẹ̀ fún wa. Abẹ ọ̀nà òjò ó sàbójúkò fún wa, ó wá jọ kó jáde dúró ti sin ọ̀rọ̀ dáwà ọlọ́run iṣẹ́ ọba dẹ́gbà. Wọ́n ló ṣe púpọ̀ fẹ́ bá ń sọ̀rọ̀ láwọn òun tàbí àkúnyẹ̀ lọ. Atúkù rẹ̀ ní dáwà àtúkà lórí àdúrà ṣíṣe. Ẹ̀rẹ̀ ẹ̀mọ́ wà bí àwọn oúnjẹ kẹ́lú náà ti yẹn. Ẹnu ojú gbọdọ̀ kẹ́lù láti oúnjẹ tó dún káyọ̀ sí. Ẹnu owó kíní. Ẹ pẹ̀lú ìgbà mi ẹ̀dá mọ̀. Ó tó tàn kẹ́lẹ̀ ó pẹ̀lú ìgbà mi fi mọ́ pẹ̀lú kíní owó àdúrà. Ìbéèrè tó bá bí wá pé ẹ̀dá kò ká Ọlá tẹ́sẹ̀ lórí ayá ti láì sáàdà náà tọ̀ lílá. Ọlọ́ mi wọn ní kíní o. bí pé ní owó tó wá wà ló lè wọ́ ti bùráyà Inú lè yóò kàn tí ó wọ́n

tí bàbá yẹn bá ń sọ̀rọ̀ ẹ̀rú ọ̀nà ọ̀gbà yẹn ni pé ìyá kan ṣe ṣe ẹgbẹ́ rẹ̀ lè àyè fún wọn lówó. Ẹ̀ẹ́dì ká jẹ́ pé kò sínú òṣè sí wọn. Àbájọ ìlú fi sọ̀rọ̀ gan bẹ́lẹ́ pé ẹnu àpò tó nǹkan fi ń là kalẹ̀ láì gan pé aláì lálóbé kan. Kábọ̀ fẹ́ ìrànlẹ̀ tẹ̀lé àpò mẹ́rin yóò rẹ̀ tẹ̀lé àpò lóde. Ìdí ọ̀pá ọ̀pá tó àwọn ọmọ ẹgbẹ́ náà lórí ẹgbẹ́ wá ní ọkọ̀rọ̀ ah! láwọn olóṣèlú kan ló bá ní ah! Ah, ọlọ́run sí ohun tí a bá ti pàdé yí bá àwọn ẹlẹ́yà gan mọ́ bàbá pàdé Ajẹ́pẹ́ ẹlẹ́ àwa nílé àwọn náà ní ilé ìkànjẹ àbúrú yẹn, àbúrú ni ìjọ sí àwọn èèyàn. Ìjọ sí. Sọ̀rọ̀ olóòpàá ẹ̀ẹ́dí ẹ̀ẹ́dí lè jáde mọ́yàn ọlọ́pàá ìwọ sí àbíyà ẹ̀wẹ̀ dáwọn akó rẹ̀. Gbogbo bàbá fẹ́ká jọ àwà ní ògbà ẹ̀mọ́gbẹ̀ agbowó lórí ẹ̀. Bàbá fẹ́ká jọ ìdí ni ó gbà. Bàbá wá fún ìyàwó a ní ẹ̀gbọ̀n lélé yìí, kí láti ẹ̀gbọ̀n, àpò ní gíìtì. Wá parí àwọn ní àjíìtì ní kìí sọ owó àdúrà Ìyọ́ kò lápá lára wa. Ah, àpá àwọn akárí lọ́wọ́. Ṣé mi tàbí kí là ń lò? Ọdún náà wọ́n ahụ. Ẹni tí lọ ibi àdúrà tí lọ ní wáàdí, ó rẹ̀ nínú. Ẹni tí ẹni kí ni? Ó dáàbò. Ìpapò máa ní kẹ̀lú pé ní Ó wá ya inú. Òkú lẹ́dọ̀ kí ni? Wọ́n tó àwọn tàbí ká nìyẹn tó àwùrà ẹ̀yẹ mọ́ kẹ́rù sí bàbá yẹn bíbí bẹ́ẹ̀. àwọn tó wọ́n ń gbowó náà ní ìsìn àwọn tó wọ́n wá dé lọ jáde abẹni tí ó gbà abẹni tà. Ìgbà

lórí ẹ̀tọ́ tọ́lọ̀ wà tó kí yìí ó kẹfà náà ni wà táwọn sọ àbá amọ́níwẹ̀ láyé wọ́n ni ẹ̀sẹ̀ lóníwẹ̀ láyé níjọ́ táwọn èèyàn ti lánà láka wọ́n lápá já influenza ni ó lápá lára àwọn èèyàn láyé ta ló lápá táwọn ẹ̀jọ̀ Mohammed máa dẹ́kọ̀ sí kiri gbogbo ọ̀gá kẹkẹ lórí ẹ̀wọ̀n ní ẹtí ẹ̀lẹ̀ báwọn ọmọ ní ẹ̀ Àwọn ìpínlẹ̀ ti orúkọ ọba dẹ́dà kí ìṣe kí ni o, kí ìṣe tí ọmọ ìpínlẹ̀ sílẹ̀ rẹ̀, lọ fi ṣe sílẹ̀ ó kọ́. ìyẹn lè ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ rí jọ́kẹ́ Try to share this program. Try to try give me kilogram. Mo fẹ́ tí wọ́n mú láwọn òun sáwọn òun sáwọn òun. Ẹgbà tó parí rẹ̀, ó bá tó àgbà tó tẹ́ ma ní, ó lè ṣe láàárọ̀ kí mo sàfihàn lọ́sàn kó bá padà sí. Mo yá ẹja wọ́n kò fẹ́ sọ̀nà. Ẹja ẹja lẹ́tọ̀ọ́ sí ti tù yìí. Àdéhùn ìdílé ìlú wọlé fẹ́ إذا أعوذ بك بكلمات الله التامة من كل شيطان وآمة wàmí kúnlẹ̀ àìní ìlà ọmọ tó kéré jù nínú wa náà ọmọ tó kéré jù nínú wa kàkàrẹ̀ kí o bí jẹ́kẹ́rẹ́ àkàrò àmọ́ tó bá sọ nítorí ìtọ́lọ́ ẹ wá kápáyé rẹ̀ sí wọ́n kápáyé rẹ̀ sí lóò ẹ̀tún sí bí náà ká máa wò náà ẹ̀tún ní wọ́n ń pe àwọn èèyàn sọ́dọ̀ ara wọn wọ́n á pe àwọn èèyàn sọ́dọ̀ ká ní sọ́dọ̀ ọ̀gbọ́n a ayọ̀ bá wọ́n kírun mọ́ kíláàsì padà èyí náà máa ń gbé ẹ̀rí ìwà àǹsáró dín ẹ̀wà àǹsáró ìsìláàmù ẹ̀yìnfẹ́ nọ́tífàtì lè dá oríjì ní nọ́tífàtì wọ́n fi gbowó ni. wọ́n fi gbowó ó kò bẹ̀rẹ̀ pé ṣé ń ti lọ́lọ́ ṣé ẹ̀wà lójú ọ̀nà kí lọ́lọ́ sọ kí lára ṣe kí ló sọ báyìí gbogbo bí dára ti rí ẹ máa wá lọ wọ́n kó nàìjíríà nǹkan ó lọ bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀sẹ̀ wá tó gbọ́ àwọn ẹ̀kọ́ lọ jọ́yìn jọ́yìn kiri. Allow not ask us what society believes belongs to you kò ní sí wá sòtáyẹ̀tì wọlé tó kíni àdúgbò ìwà ni pé máa rọ̀ bùkà wà máa dìbùkà wà máa nàbí yùkà. máa alùpùpù àlẹ́yìn ní in àjẹ́ríyà ìlà ọ̀pìlà àwọn náà gbogbo pàtí ìjọba bẹ́ẹ̀ tí wà ká bá bẹ́ẹ̀ sàánú

gbára lé ọba alẹ́ ààyè ìtumẹ̀tì mọ́ gbára lé ẹni yẹn ó bá fún ọ lẹ́nu kò rí sí lọ́la bàbá ti ẹ kára ẹ àlẹ́ àyè ọba gbára lé yẹn ọlọ́run ti ń já láàyè tí máa ń pèsè fún alàyè ní ọgbára lé bàbá ti a wà láàrin lórí ọlọ́wọ́ mi tí bá ti rí yín gbogbo bàtà lè ti bí a tó bá kú lẹ́la وتوكل على الحي الذي لا يموت ẹ̀tẹ́ra ní àlàáyù alẹ́bìrà ẹ̀rù alààyè tí ò ní kú lóníkẹ́lá mọ́sára rí lóníkẹ́lá tọ̀rọ̀ bá tító pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé orí ìjọ́pátọ̀dọ̀ ọlọ́run ló bá tító pẹ̀lú ẹ̀ tó bá pátọ̀dọ̀ kí ní ẹ̀dìdì mú lọ́wọ́ ẹ̀dìdì mú lọ́wọ́ tó ló pàtó jẹ́ pé iṣẹ́ ìgbà náà ó ń lọ sí dákọ̀ ẹ̀rù ẹ̀bá àwọn èèyàn láti jí dábàwọn èèyàn torí pé ẹni tó dára lé olúwa ní ìpolówó àwòrán. alákẹ́lá la ayò àlẹ́bí ilẹ̀ ẹ̀rọ dára lé ọba àlàyé ọba tí ò ní kú láyé rẹ̀ délé pé ó kú. ajẹ́ kí wọ́n ń bọ́ ní tí ẹ̀rọ dára lé tẹ̀ bá. Wàtàkì ìhàmì. Mo sọ tó wá lè ṣe tó ṣe ìhàmì. Mo sàpọ̀ máa rẹ̀ pé kò sálà ti dọ̀kun. Kì ìgbàgbàrò rẹ̀ sí fún. Ọba ń bá lọ́rọ̀ àtẹ̀sùwé omi pé ọba tí ò láti jọ, ọba tó ń máa kúrò níbi bíbíkù pé ṣàkóbá rẹ̀ ọ̀dẹ̀ hàndì wákà ẹ̀ máa dúpẹ́ pẹ̀lú ẹ̀. Wàjábà rí ìdùnnú ní àìláàrí ìhọ̀bí wa. Yàtọ̀ sí ó kó pẹ̀lú rẹ̀ ìdùnnú ní àìláàrí. Gbogbo àti ètò wa, ọba àti ètò Kọ̀bíyà yóò fún wa nílò gbogbo káàkiri lẹ́sẹ̀. Ìyẹn ni pé gbogbo táwọn èèyàn pè mọ́ra wọn tí ìṣe tọ́lọ́ wọn ṣàtúnṣe rẹ̀ sọ́dọ̀ ọba Adẹ́là tó rẹ̀ jẹ́sẹ̀ ni. Ọba Adẹ́là ni kẹfà nínú lórí ìkàdí ìkọ̀lùwà. Ọba àti tó lẹ́ni tí ó fún wa nílò káàkiri níṣẹ́. Gbogbo ẹ̀ṣẹ̀ wa kò sí ìkáwọ̀ yẹn fi wọ́n lè mọ́ tọ́lọ́ fi ìṣe tọ́lọ́ يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس يا أيها الرسول اغلقي قل لأوزيك سورة مائدة قل وقل لأوزيك جزر ما أنزل إليك ń ká àtọ̀kalẹ̀ fún ẹ mọ́wọ́ ojú èèyàn o mọ́wọ́ ojú èèyàn ṣe àlèjì mọ́lẹ́gbogbo pẹ̀lú wọn mú méjì bọ̀ wọn rí pé wọ́n gbọ́ mọ́wọ́ pé wọ́n fún àbí wọn fún ọ tí wọ́n bá fún ọ ọlọ́run bó ṣe kéde yóò fún ọ wọ́n lé ní káwọn èèyàn mú yàn tó gbọ́ fẹ́ mú yàn sí ẹ̀rú gbọ́dọ̀ parẹ́ sí àbábẹ́ lòkó ọmọ náwó sí yàn báyìí tí wọ́n sọ fẹ́ pé ṣọ́tọ̀ àbábà bá lòdì tọkùn ní mọ́tò kílẹ̀ rẹ̀ fọ́kù ìjọ́tẹ́ ni ẹ bá tàtà gẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ aláàjì wàláyò rẹ̀ dáadáa ní wọ́n ẹ̀dára bí kíni ẹ̀yà bẹ́ta bọ́ ẹ̀ ti dáadáa ìtẹ́ ìṣe ìtakò kíni àkótọ́ bá dẹ́dà ó láti gbọ́dọ̀ gbogbo àwọn tó láti jẹ́ òrùpèdè wọ́n gbọ́dọ̀ olùkàlẹ̀ ẹ̀rù lọ́rọ̀ ẹnu àwọn àfá òfin káwọn aláṣẹmá àfàwọn tó bá lè dúró ṣe kàdàmà aláàmà ti sùdáàrí wọ́n tí wọ́n sọ fún wa ẹnu tó tẹ́lì Abíọ́lá láti pẹnẹtrẹ́tì bàbá ẹnu tó tẹ́lì kí ló dé Abíọ́lá láti pẹnẹtrẹ́tì bàbá ìtẹ́sìn báyìí àwọn mọ̀ tó bá wà bá èyí bá Abíọ́lá ń lọ́tọ́ wá sí mọ́kàn máa bí mo ṣe kéré mà wọ́n lè jẹ́ báyìí níjọ́ tí Abíọ́lá tó sì mú bàbá ń jígbá wá tí mo sọ́dọ̀ bàbá ọ̀rọ̀ yóò ẹlẹ́ tó wà nínú ọ̀ríkọ́ rẹ̀. Mọ̀sùlùmí atọ́wà sí ilé àgbọn. Ọ̀gbẹ́ni ẹlẹ́rìn ẹ̀yẹ yìí gbogbo ti rí. Ìjọba pé kìí rápá àwọn bàbá ọ̀nà wa lórí wọn jìnnà. Ojú yẹn kìí sojú tí wọ́n wẹjú. Àmọ́ ọkàn mọ́lẹ̀ ló máa rí kọ̀kọ̀ ni. tó ó wá kú lẹ́sìn náwó sí pé ó nì ẹni bá wọ máa ń kàtún ọ̀bá ti jí ìjẹ́ èsì kí lóye ti tẹ́wọ́. sóró yẹn ojú wa ni wọ́n ti kọ́ mẹ́rin ni one two three four. tó àwọn ọlọ́dọ́ náà wọ́n kọ mẹ́rin ní gbogbo mọ́ṣáláṣí àtàbíọ́lá òní owó mi. bàbá ní ah, ara wọn tún lè wá ṣe bẹ́ẹ̀ sóró kan ni owó. <laughs>

Aago méjìlá láti méjì. Àbí aago tí ṣẹ̀rí àdégínú tó wù kalẹ̀. Àmọ́ nígbà tí bàbá àti ní ti gbé ẹrù kalẹ̀. Òkú láti sọ pé tọlọ́run ni ìlú ẹnu ni. Bàbá jẹ́ àdàlàyé lẹ́nu اللهم سبحانك وبحمدك سبحانك اللهم وبحمدك

الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام في ستة أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا الذي الذي خلق السماوات tó bá kẹ̀lé èdè kálọ́fẹ́ dára lé náà àbẹ́mà kálọ́fẹ́ dára lé ọ̀nà ọ̀sán tó bá kù ti wo àwọn ètò òṣogbo à oòrùn náírà òkú ẹ lọ torí kò ṣogbo ló ṣe kiri ló gbà lálẹ́ àmọ́ alẹ́ mi kọ́là ọ́ kàlà àwọn àti kò síbi tí mo gbé lábẹ́ ilẹ̀ òbí ká ṣoṣo bẹ́ẹ̀ tó tó pàtàkì ẹni tí mo ní ó gbára lé yẹn alẹ́ mi ó ní Tó bá wà Nàìjíríà yóò máa jẹun, tó bá wà China yóò máa jẹun, tó bá wà Australia yóò máa jẹun, tó bá wà Amẹ́ríkà yóò máa jẹun. Tó kí ẹni tí ń tèrè omi àlẹ́bì kálà àwọ̀sànàwà ìwà àwọn. Ọba tó ti sọ́wà sílẹ̀, orí kan ló ní o. Ìmọ̀ ti sì wá bẹ̀lẹ̀, ìtàbẹ̀ ní ìbàbí ọ̀rọ̀.

Àmọ́ àgbà iná ọmọ àkókò tí ó láàrin méjèèjì, ó náà ló ṣe kí ní òun darí ẹ̀. Fi sí sẹ́bí àyà mi fún mẹ́tọ́rọ ààrẹ náà. Ó bá méjèèjì yẹn, fi sí sẹ́bí àyà mi ó bá láàrin ọjọ́ mẹ́fà. Fi sí sẹ́bí àyà mi. àwọn olùmọ́ So why bó ṣe bùkátà tó péjọ mẹ́fà? He has a reason for that. Bó ṣe wù lébèrè kí ni ìjọ ti la. Ẹlẹ́ẹ̀kejì rẹ̀ títà ti àyíyá mi ìnáwó láti sáré títà ti àyíyá mi ìdáná. Ọjọ́ mẹ́fà lọ́dọ̀ rẹ̀ ó yàtọ̀ sọ́jọ́ mẹ́fà lọ́dọ̀ kí ni ọjọ́ ti la. Àmọ́ tó ń ìnáwó ti kí ni ìnáwó ti gbàgbọ́ lórí ẹ̀. Ó ló ń gbà nílẹ̀ mélòó ìjọ mẹ́fà. Kí ni títà ti àyíyá mi? ó ní bàtẹ́ ìfún wa dá tán ẹ má rò pé mo ń bẹ ní sọ́mà bí mo ń bẹ nílẹ̀ lọ́dọ̀ yìí o kí ló dé. àlá ẹni ó wá lọ ìsìwá ó lọ dúró ó lọ jòkó gbogbo tó rí omi. gbogbo bó bá ṣe gbogbo ikú alágbọ̀nà ọba sáà lọ́ba ní lágbájá ìdí ìrọ̀ ṣóòrò ọba ní lágbájá wà sílé ó wà lórí ṣóòrò rẹ̀. Beyond someone believe that someone being on his show, Lápájá wà lórí àṣẹ agbára rẹ̀, lórí ìfẹ́ rẹ̀, Alan Arshi, ó ń kẹ́lẹ́ Arshi rẹ̀. Ṣé Arshi tó kí mà ló ṣe ló fẹ́ máa báwo ló ṣe Arshi bẹ̀ Alan Arshi wà mẹ́, báwo ló ṣe tó? Wọ́n bu ara rẹ̀ pé báwo ló ṣe jó? Ọmọ rà mẹ́rin àwọn olùmọ́ mi màálù ìsìwá kí o máa bẹ lórí màálù ìtọ́lọ́pọ̀ lọ́wọ́ lórí màákùl wọ́n ẹ̀yìn sí ìyá mẹjùúl náà lọ bá dábàá tó bẹ lórí tẹ ó kọ̀ wá lórí náà ọ̀ṣọ́ àlọ́ àyàn òbí ìmọ̀ wádìí rẹ̀ wà <laughs> bóò ni bọ́ọ̀bù ó sì máa dáhùn lábẹ́ omi àbí. Oya ọmọdé kọ́ ní sùn wa ní àwọn ẹ̀fà ọmọ experiment tó fẹ́ confirm is it true or false. Ìgbé yẹn lè ní àwọn midnight látàbẹ́ omi àti àwọn náírà Amẹ́ríkà ń parọ́ ni o. Kí wàá nílò kan pé ó kọjá ọ̀pọ̀lẹ̀. So ìròyìn ọmọ nìyẹn èèyàn àti jẹ̀mú àti màláìkà ó kọjá ọpọlọ wa lọ́fẹ́ sùn kó lè tó wá bó bàbá rẹ̀ láti ń bẹ bó ní kíkẹ́ ní rẹ̀ bó ní kíkọ́ rẹ̀ bó ní rírí rẹ̀ ó kọjá rẹ̀ ó kọjá rẹ̀. ṣùgbọ́n kọjá ń tó fẹ́ ìlú oníṣẹ́ńtà máa yọ ọpọlọ ọdún nítorí bá ti dédé àdámọ́ ọpọlọ nítorí ò bá ti dédé àkọlámọ́ ọpọlọ ìlú ọpọlọ fún nítorí bá ti dédé ọpọlọ làá máa gbé nílé ọpọlọ sí ẹgbẹ́ ìlú kan ti mú wa. Ìpàdé fẹ́yìn bá kọ́ mẹ́sì bàbá, báwo la tún ṣe lanú, tó wá bẹ̀rẹ̀ pé dákò bó lọ mọ́ sí jẹ nínú ìyá rẹ̀. Kí á bá mu ní gbóná tó mu sí ìgbóná, káwọn mi ní gbóná yóò ti wọ́n kó ààrẹ. Kí ló kú rẹ̀? Where is that coolant? Báwo ṣe wó? Àwọn fúnra wọn tó bá bẹ̀rẹ̀ àwọn ọmọ sọ pé bó ṣe rú ẹ̀ fílẹ̀ ní ẹ̀. Àwọn onímọ̀ bá ti lanú àkó àjòkè wọ́n ní sáà bá sọ pírẹ́ṣẹ̀ tó sáà bá la mọ́ sábà kó kò jáde sábà fẹ́ kó padà a ní mọ́ ẹ̀kọ́ mẹ́ kí máa ń tó ìpín ẹ̀ tí wọ́n àjẹ́kọ́ jọ tí wọ́n àjẹ́kọ́ tí ó hàn ẹni tí wọ́n tọ́ ẹ̀rẹ̀ kí wọ́n ó lè pàpọ̀ láì sọ pé àwọn fẹ́ ṣe kí ni o àwọn fẹ́ rú òlu rẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ni bó ṣe wà rárá kí ṣe ṣe fún ara ọba níjọba mọ́ bẹ̀rẹ̀ sí máa ní kò tẹ́lẹ̀ mọ́ bó ní nínú ẹ̀ṣẹ̀ wọlé so ìyẹn túmọ̀ sí pé ní àbájẹ́ wá ronú nípa ọba ẹ̀dá báwo ló ṣe rí ó ga ní àbò ó ní lẹ́yìn ìdàṣà ní sílì yìí ṣẹ́rí ohun ní láàrùn wàlá wàlá ní ẹgbẹ́

ẹni òwe ó wá jí wọ́n ń ka yín. Wọ́n wá ní mo ló wà oúnjẹ àti mo dá Amẹ́ríkà. Àwọn wá mú Lipton àti ẹni tó wà lẹ́sẹ̀ rẹ̀ wá ní ìlú ọlọ́pàá. Èmi náà tẹ́lá àtijọ́ sùn sáadá tó bọ́lá láì. Òun lálàá kó mú gàrí, òun lálàá kó mú kíni. Ọ̀yà ọ̀yà fẹ́ bọ́ọ̀lù àti Ó ní àmì mo lálàṣẹ. Ah, Ọlọ́run àlójì ni àlójì ni mo ìgbà sì máa mú kí n jí lọ. Ìyáwó lè wọ́n dáàrọ̀ olúwa. Ṣé wọ́n ti lórí ohun tí ó máa láàgùn? Àtàlẹ́ lọ, ha, ẹ̀rí wọn ni, ha, ah, mo ṣe wàhálà lórí ẹ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ fún mi ẹmọ ẹ bá dàkẹ́ o ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lọ́gbẹ́bẹ̀ lọ́wọ́ sọ gbogbo àwọn nǹkan báyìí wọ́n là á bẹ̀rẹ̀ sọ pé kò sí gbogbo tí máa wá ń bẹ kọ́là lè sọ pé bó ṣe rí gbogbo ń báyìí kọ́là sọ pé kò sí gbogbo ń bá wá pàtó ń bẹ kọ́là lè sọ pé lórí ní ìṣèlú ẹjọ́ tó kí àṣọ àkóbẹ̀ ẹni tó ní nǹkan tó lè mú mọ́lẹ̀

ojú olóòtú máa ń dídé kí tí ó rìn mọ́lẹ̀. Àbábábọ̀ bẹ̀rẹ̀ sọ pé àwùjọ ìlà ìnira ṣe ìkọ́nà ọ̀sí. Ẹ̀la fáwọn ẹ̀rẹ́ kí ni kò gbà gbígbé. Ìbéèrè láti mi ni pé ta ní rìn mọ́lẹ̀. Ọwọ́ olóòtú kí ni kò lè rìn mọ́lẹ̀. Gbogbo tí ń bẹ kọ́là sọ pé kò sí. Gbogbo tí wọ́n ń bẹ yẹn kọ́là lè sọ pé káwọn ò ṣe. Nàá. Mo ń ra sọ̀rọ̀ àárọ̀ ọmọ ìsọ̀rọ̀ àlọ́ ẹlẹ́ẹ̀kejì kò bá kàn sí àwọn àpòkán wa tààlà kò sí lórí ilẹ̀ pẹ̀lú wa bẹ́ẹ̀ ni òsì ní sọ́mà pẹ̀lú wa ìsáwà àlọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àpọ̀nà wa àlàárà tí ọba dẹ́gbẹ̀ wà lókè mọ́ òkè sọ́mà kejì òkè sọ́mà lọ́wọ́ jíjẹ́ nínú sọ́mà àlọ́ àṣì الرحمن على العرش استوى الرحمن ọkà àjọ kí ayé ọba ní kí ayé àfilẹ̀ àtọwọ́ àtọwọ́ alàlárùsì sáwà lórí àlárùsì lọ́wọ́ àlárùsì òkòkòlá alárùsì lọ́wọ́ lórí omi àtọ̀lá kí wọ́n wà lókè sọ́nà rẹ̀ lókè sọ́nà wọ́n ní ìrànlọ́wọ́ alàlárùsì ẹ̀rù ìyẹn wà lórí ẹ̀yà kan ọ̀rọ̀ ẹ̀yà báyìí tí wọ́n ló gbé ìdúró. Ọ̀rọ̀-ún man àdúgbé ní ọdíwà. Àwọn ilé ọ̀pá àjọ kí ayé ní ọmọ ẹ̀bí. Àwọn kí ayé náà ló ti sálọ ìdára ní ẹni tó jẹ́ bára rẹ̀ náà ló ti rẹ̀ yìí lọ ẹni tó jẹ́ pé òun ń gbọ́ mú mi gbogbo ayé ó bẹ̀ ṣe tẹ́ láti olóko olóko báyìí mi olóko bá fún gbogbo wa ó pèsè fẹ́ ó pèsè fẹ́ ó pèsè fẹ́ ó pèsè fẹ́ gbogbo tó bá bá pèsè fún kí wọ́n bẹ̀rẹ̀ làmánù rẹ̀ ní méjì kékeré òsì ní méjì làánù rẹ̀ ẹ̀dá òsì ní òsì ní màá tẹ ọ làmánù ni aláṣẹ fàtẹlẹ mọ̀lá lára ẹni tí ìkẹrẹ rẹ̀ ó ní kí ni والتفعيل خبيرا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا الحي خبيرا Ẹgbà tẹ́mà nípa ẹni láàrín sọ ẹ̀ pàtàkì àìdìyí, ẹni tó Ọ̀sán nìyí ẹni ó lè júwe wà sáàmì fún ẹ òní àlọ́sọ̀rọ̀ olàdẹ́bì. Èyí kò lọ́wọ́ òfin la rẹ̀ máa, òun ló lè júwe fún lọ́wọ́ rẹ̀ ṣe rí. Nígbà táwọn àyẹ̀wò ní àwọn kan ní àwọn jù ní wọn, àwọn kan náà mẹ̀jú sí ni àwọn kan ní rárá mú ṣe ìsìnà kí láwọn máa mú ṣìkò. Ọkùnrin mú ṣìkò ẹlẹ́bọ ni wọ́n, wọ́n lè lè oúnjẹ ọlọ́run, eré Muhammad, ó máa ń sọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ọlọ́run rẹ̀. Á ń sinmi lára rọ̀bẹ̀tì.

Òbí, òbí, kìí sẹ́ni, ẹgbẹ́ ìjọba àwọn ọjọ́ pẹ́lẹ́ gíní, òbí. Àyẹ̀mọ́ sọ, wọ́n lọ yóò là kò sì tara bí ní wá. Ọ̀rọ̀ ní ẹkùn láwù, kúrú láàrín àárẹ̀. Bẹ́ẹ̀ ni láti ẹkùn láwù, lẹ́yìn tẹ́lẹ̀ kò sí nǹkan kan tá ilé fi wé. وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا قَالُوا وَلَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا Ó ti ẹ̀mọ́ owó ti fẹ́ rọrùn fún gbogbo wa.

ẹni tí ń kẹ gbogbo ayé mo ní kẹyìn òlò dá ó tún mẹ́tì jẹ ẹ̀mọ́ pín amọ́rùdá ẹ̀yà kí ilẹ̀ ẹlẹ́hùn gbogbo òkà tó ká ti sọ fún wa. Òjúlé lẹ́rù àmà ìdúwé àmà ẹmọ́ orí balẹ̀ ojú àmà ìgbà àmọ́rùn jẹ́lẹ́ sí ẹ̀kọ́ orí balẹ̀. Ó ti agbẹ́jìlé rẹ̀ tó ń gbọ́ sínú ọ̀hún ní sọ̀rọ̀ àtúndájì rẹ̀ gan. Ṣé igi tí wọ́n gé ẹni ó gé ga àgbórílẹ̀ fún pátó wá sọ pé igi tí wọ́n gbé. Ojúlé àmẹ́ ẹ forí sọ̀rẹ̀ fún ọba àjọṣe ayé. Òun nìkan ni ẹ forí sọ̀rẹ̀ fún. Ojú wọn kàn ní pé ọlọ́run wà lọ́rùn ọ̀hún. Bàbá wa lọ àádùn ọ̀rúdà ìlú ọmọdé rà mẹ́. Àmọ́bìnrin àmọ́ nìkan àjọ. Ìbílẹ̀ ìsìnà yìí nínú tí wọ́n gbà omi tí wọ́n sọ wípé sọpínìtì ọba dẹ́gbà ìgbàlágbára rẹ̀ ọba sí ààrẹ láyé ọ̀ mẹ́gbà wọ́n ní pé àti division ọba wà ó àbúrò ìjọba tó ń kárí gbogbo nǹkan tó lẹ́gbẹ̀ẹ́ nínú àbúrò àwọn kò nílẹ̀ ní ilé méjì ní ara ògùn wà ọba tálá náà bẹ́ẹ̀ pàgbó náà ti kí ni ọjà nílé ìdílé kan òun náà bẹ́ẹ̀ tiẹ̀

torí sẹ́yìn bá lọ ògùn tètè lónìí pàtàkì jùlọ tó wá ẹrìn sọ́nà ìjẹ̀bú díẹ̀ tó bá tẹ̀ wá lọ sí tó bá lọ sí owó díẹ̀ gbàdọ̀ àbájá alábàpàdà ìlàjìlá ojúlé kan ojúbọ̀ kan ní ojúlé kan fún ọ̀gá lẹ́yìn ọmọ mi ò ojúlé kan kí o fi ojúbọ̀ kan ní lẹ́yìn lẹ́bàá ìlẹ́gbẹ̀ẹ́ ẹ̀dẹ̀ ojúbọ̀ jẹun lẹ́yìn lẹ́yìn ẹ̀rù Ọgbọ́n ti ní ilẹ̀ mẹ́jà ẹ̀dá máa tẹ́ ọ̀kan. Nígbà tí a lọ ọgọ́gùn dáná ẹ̀dá máa ti ojúbọ ọ̀kan ló ẹ̀yọ̀kan. Kí ni wọ́n lọ sà? Ojúbọ sà. Ilé ìwé bàbá alágbájá wọn ní tiwọn tí wọ́n bọ̀ mẹ́. Àwọn ẹ̀mí ìwà Ìnà ara làṣẹ́ ìpòlù òjáàrù, àjá ara àárí àtà ìlà ara olúwa ìyá àárí àtà tó gbọ́nà ọ̀gá sí ọwọ́ mẹ́fọ́ mẹ́rọ kan. Ìnà ara ọ̀rọ̀mọ̀ ìlàṣẹ́ ìpòlù òjáàrù. Ó pè Gbogbo sọ pé wọ́n mọ̀ ìwà rẹ̀, ká ní ìlànà rẹ̀, ìdáríkà ya àkìlá, ọmọ ìyàwó nínú Islam, ẹja mọ̀ pé òfin ká lè fi sin ọba Adẹ́dà, wọ́n tàbí ká pé pẹ̀lú àwọn orúkọ tí ń jẹ́. Gbogbo sọ pé kò lè bí òun wọ́ àwùjọ rúrọ̀ náà. Ṣé wọ́n

gbogbo àtàlájú bóòlù sí láti ẹ ìyẹn ló wà nínú ẹni tó yẹ máa tẹ lábẹ́ tó máa máa yára mẹ́rin ẹ̀rọ hàmìlì Aláàbà kẹ́mọ̀ ọmọdé ìgbẹ́ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó bá wà lé ìpínlẹ̀ Ẹ̀wọ̀n àwọn oríṣiríṣi ṣẹlúwọ́ àwọn kan rí àwọn bàbá wa àfáà àwọn tó ti jẹ́ pé bíkì la bàbá wa sí àti ìrìnàjò ìwé àwọn wàá nìkan mú bàbá wa ní. So, wàá ní ti mo mọ̀ ọkọ̀ jẹ́ ń kọ́ lọ́wọ́.

Owó ti mọ́ra lé o, ó ti mọ́ra lé o, ó ti mọ́ra lé o. Tí o bá ti kọ́kọ́ bọ́ọ̀lù, ìgbàsọ́ máa pọ̀ wà ní ọmọ àwọn ìṣòro tí máa sọ, kò ní kàn lá, ẹ̀sán pé ẹ̀sán owó, wọ́n bá kú rẹ̀ tọwọ́ rẹ̀ bá kọ́kọ́ bá lórí ní ìṣòro tó lọ. Ìgbàgbọ́ àwọn òṣè à ọmọ ìtàgbà ló wà ní ilé ìyàwó àkókò ẹ̀kọ́ ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́

وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير وتخرج الحي من الكريم وتخرج الميت من الحي وتعز من تشاء بيدك آية يا رسول الله إليك وتطيب رحمن الدنيا والآخرة رحمن الدنيا والآخرة wàrọ̀hìmúùmà ràmánì dúnyá ẹni tí ń kẹwà láyé tó tó kí àwọn àjọ ọ̀fẹ́rin wàrọ̀hìmúùmà oníkẹ́ méjèèjì túùtì máa dàṣà òmìnira ọ̀rá túùtì máa dàṣà òmìnira ẹni tó kù ẹ̀ lọ́mọ fún ẹgbẹ́ ọ̀nà ọ̀nà ẹni tó kù ẹ̀ ìkẹ́ tí ó rẹ̀ rọ̀ kó níbi ìkẹ́ lórí ìgbé àtọ̀ sí ẹ̀. Ẹ̀yẹ́ wà ó wà lórí bàbá ẹ̀lú, ó wà lórí pọ́pẹ́ ìjọba lórí, ó wà lórí ọ̀rọ̀ ìjọba wà sọ́nà. So, اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك بيدك العلم انك على كل شيء قدير. رحمن الدنيا والآخرة. Ṣé ọ̀nà oríkì yẹn eme ni ó láìsí oríkì yẹn àmẹ́rì júlíà wà lára. tẹ́lẹ̀ mi kò sí. Ẹ̀rọ hábùnì jáde rọ́ọ̀mẹ̀ta. Ìkẹ́kẹ́ tí ò sẹ́ni orí kẹ́ni Tó wọn fẹ́ kí ìjẹ́ni òkú kún ká bàjẹ́ lọ́dún yàrá. Lọ́kàn dájú àwọn kan wá ni. Ọkàn mi ṣe ṣẹ́jẹ́ ẹ̀sẹ̀ mo ẹgbẹ́ mi lè wọ́n ẹsẹ̀ ìgbàgbọ́ rẹ kó lọ tó ṣe pẹ̀lú ọba dẹ́dà rẹ̀ kí ló pé ìgbàgbọ́ rẹ tó bá fẹ́ jíjẹ mú níná nílò ìrọ̀rùn tó bá rọrùn pé fọ́kàn ẹ balẹ̀ ẹ̀ láti ilẹ̀ ní ìmọ̀rí náà àmì ìtọ́jú àrùn نعم وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنكتم ما نعبدنا وزادهم قصورا Àmẹ́lú àmẹ́sì Ramani mo lọ fẹ́ káwọn orí balẹ̀ lẹ́nu tí wọ́n. Káwọn Ramani àmẹ́sì Ramani mo alájànyà àmì ìgbàgbọ́ sí nǹkan ọdún wá ní Ramani tó ló kọ rẹ̀. Àmẹ́sì Ramani mo lọ fẹ́ káwọn orí balẹ̀ fún.

pé àwọn nìkan kọ lẹ́tà ìlà kọ lẹ́tà tẹ̀ra wa pé nígbà pé nìkan náà wò ló bá jọra wọn kápá rẹ̀ nígbà tá a náà bí ó kọ tó ń sọ pé bisimilahi rahmani rahim ọmọ òtọ́lọ̀ kèdè rí ọlọ́ kèdè rí àwárá ẹnu ọkọ rahmani rahim yìí rẹ̀ sọ ní bisimilahi rẹ̀ kò yà lámẹ́lẹ́ yìí ẹ̀sìn tó wọ́n lẹ̀kọ́ bá dẹ́nà bẹ́ẹ̀ pé

ó lè ju èèyàn náà lọ. Tó ń tí ń bẹ ṣùdúrù àkìbà ó tóbi ju káwọn èèyàn rí yẹn lọ. A náírà tí bí wọn ò sábà aláwọ̀ sábà tó ṣe wà lórí owó wa ni. Wọ́n mú pé ó sì bá bí mo rú ìlà àròbíyà wọ́n kà kọ́ ara àti kí o. Làwọn àwọn òun wà bẹ̀. Tó bá wá di lọ́la

Ọ̀dáàdà ń lò fún ọ, ó ní wọn fún ní ìjìnà sí ọba dẹ́dà náà. فَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا تَبَارَكَ الَّذِي اللَّهُ أَكْبَرُ ọba dẹ́ta ọba tó tóbi ju kéèyàn ó ní òòmà lálòun ó tóbi lọ. Wọ́n máa ọba lẹ́nu ọmọ kẹ̀jẹ́ oríṣiríṣi ni àti wọ́n fọ́ra tí bẹ lórí ọkà àwọn àti àìmọ̀kan tó tóbi gan. Ọlọ́dẹ́ àìmọ̀kan yẹn ó máa ń gbé àwọn èèyàn lọ sí ilé tí ó sì wọ́n láǹfààní gẹ́gẹ́ òní lè rí. Tí ọba jẹ́rẹ̀ èèyàn ní bèrè pé bá jọ sí ayé ó wá fẹ́ júwèé fún ọ pé kò yé wọn ní fẹ́ júwèé fún wa. Ó wá ní kàkàrà ọ̀gá lẹ́mí mọ́kànlá ọba tó wọlé ẹ̀fẹ̀ sí ìwéka tó mọ̀. Bàbá ọ̀ṣà ìbùkún rẹ̀ ọ̀bọ̀ lọ́rẹ̀ ta. Àyìnlá bí ìjà àlàbí bàbá ìbò òjà. Ìjẹ́wọ́ ọ̀rọ̀mú, àlẹ́ ti ìjà àlàbí sànà, ọ̀pá tó dá ti sánà bùrúùjà gbáradì. Ìjọba ní bùrúùj, ó ní àwọn àdùwárì, àwọn ọ̀nà táwọn ìrànwọ́ máa ń gbà wọlé ọgọ́rùn-ún méjìlá ní láṣàrà àwùjá ọgọ́rùn-ún méjìlá ní àwọn àràwọ̀ yẹn tó ní wọlé wọ́n ní ìkẹta tí wọ́n ti kà ní lọ́rọ̀ méjìlá tó ń gbà wọlé ìsàmáàdì burújà nígbà tó ṣe jọ́mà lọ́pọ̀lọpọ̀ olójú ọ̀nà olùwà sàmẹ́ ìdá ìbò rẹ̀ jẹ́ ẹ̀kẹ́lẹ́gbẹ́ ti wọ̀ sàmẹ́ ìdá ìbò olójú ọ̀nà wà nínú sọ́nà rẹ̀ Ọ̀lẹ́ni já àlàfin السماء ìmòrújà, ọba alára ìjẹ̀rá rẹ̀, ó ti sánmà lọ́pọ̀lọpọ̀ olójú ọ̀nà láwọn àràwọ̀ tó máa wọlé tó máa jáde. وجعل فيها سراجا Orí àgbọ́nù rẹ̀ lẹ́nì kò lè ṣe fún mi. Mo sì mọ̀ ìwọ́ àánú olómi ìmẹ́jọ nǹkan dì náà rẹ̀. Ó ń jà áàdà fi sàmẹ́ ní siraja. Ó ń lọ bá tó ń dá sí sẹ́mà siraja. Àwọn akẹ́kọ̀ọ́ ní siraja. Àtùkà. Kí láti àkìtà, láńpà, àwọn láàmù, láàmù, ó gbé láàmù sí sánà, ọmọ tó wọ́n nípa àti láàmù rẹ̀ oòrùn. Bẹ̀rẹ̀ wọ́pọ̀lọ́rọ̀ mọ̀ nírọ̀, wọ́pọ̀lọ́rọ̀ mọ̀ nírọ̀, ó wá dá òṣùpá mú ní ìrù tó mọ́ ń tàn mẹ́lẹ̀. Ìyẹn ni pé tó bá di lálẹ́, wọ́n ti mọ rogodo yẹn kí ni ó mọ́lẹ̀ pàtàkì jùlọ nígbà ó bá di mẹ́tàlá mẹ́rìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún yóò mọ́lẹ̀ gan lóhùn ìmọ́lẹ̀ ti ẹ̀ tó ju ọ̀pọ̀lọpọ̀ ọdún àwọn àràwọ̀ lọ wọ́n nítorí kò súnmọ́ wa ni àwọn àràwọ̀ kan bẹ́ẹ̀ tó mọ̀ náà ju kí ni lọ ọjọ́ òṣùpá lọ àmọ́ tó kí wọ́n dìnnà sí àwọn rìflẹ́ẹ̀tì sí wa. jàhálà a ti rọ ọjà ó wá fi ìmọ́lẹ̀ sílẹ̀ àṣùpá láàmú ẹni rí

mo sọ wọ́n ẹ̀rọ àkọ́kọ́ wa tó bá pẹ̀lú kó dáadáa tó wà nígbà bá mi mú wọn lọ ọ̀la ìṣe méjì àtọ́ àti ìyàwó rẹ̀ lan oore tó pọ̀ bá mi ṣe fún wa. ó di láago mẹ́ta tó máa pọ̀ mọ́sálásí. àgọ́ mẹ́rin òbí mẹ́ta kò wá gbó. ó kẹ́ ó ti mú nílò bá mi á má ti lọ yíyíyíyí ó kẹ́ sílẹ̀ kó pàpà bàbá rẹ̀ kò lóde bàbá ká kò sí ìfẹ́ àwọn ọgbà tó máa pọ̀ mọ́sálásí àbúrẹ́ta àti wọlé padà kó fi débẹ̀ yẹn kẹta òjẹlẹ̀ kó ọkọ̀ sí. tó bí wá láìpẹ́ ó wà nú àwọn ọjọ́ tó mọ́lẹ̀ ẹ bá bẹ́ẹ̀ rìn lóhùn nígbà yẹn kò ní ìdí láti lo ìmọ́lẹ̀ àwọn tó ń rìn sáàmù wọn mọ táìmù tó fẹ́ràn tí mo pa aláàbò bá rìn àwọn àwọn àsìkò fẹ́ràn rìn wọn rìn lóru òun náà dé rìn láwọn aláàbò ẹ̀ náà wọ́n mọ̀ àtàwọn tó wà láàyè òun òun mọ̀ orí lóòrùn láti ìrẹ̀lẹ̀ tí ó kò tẹ́lẹ̀ tí ó pàdé wọn wọ́n ti mọ nẹ́tíwọ́kì àwọn èèyàn lọ́wọ́ àti wọ́n ti nẹ́tíwọ́kì nàìjíríà kan tó lọ wọ́n nẹ́tíwọ́kì nàìjíríà fún wa kan tó lọ àwọn òfin náà àwọn ọmọ làwọn fẹ́ di fún wa wọ́n ti nẹ́tíwọ́kì wa ó ní wọ́n yìí láti kílódé jẹ́ òkè òkun ìbàdàn kábẹ́lẹ̀ ìgbélé gbogbo reserve forest wa wọ́n fẹ́ rìn ní reserve forest wa wọ́n fẹ́ rìn ní wọ́n fẹ́ rìn ní. نعم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وهو الذي خلق ليلة جعل لنا الليل والنهار خلقا olóòtú ṣe lẹ́yìnlá wà náà ewu àtọ̀tọ̀ kí ní kàkà ọjọ́ máa ṣàdé bọ̀ àwọn eré ìgbà lọ eré wọn dé ẹni tí ò ṣe ṣe lóru yóò ṣe lóru tó rí ṣe lọ́sàn-án kí ní kàkà ẹ máa kóoru ẹ máa fi sùn àwọn kàkà máa pọ̀ tán ẹ máa fi ṣiṣẹ́ kí ní kàkà lọ́dọ̀ tiwa àwa wà lọ́sàn àbí kí ní kàkà lọ́dọ̀ àwọn àkàmọ́ ṣe kí ni. Nígbà tí kò ó rọrùn gan láti láyé wa ó rọrùn kẹ́ tí a bá ní gbogbo ayé wọn sùn lásìkò kan náà ìṣẹ̀lẹ̀ òde kò ní lọ. Torí pé àbùrí àbùkátà ìrìnká ẹ wá sí kàkàkà ní sọ̀rọ̀ yìí láti bọ̀ sílé twenty thousand years back. Nígbà tí population ló kíni tí ò sí pọ̀ tó láì. Ọba náà wà pé population pọ̀ débi wípé àwọn èèyàn ojú ọ̀sán òní kó wá lò. Àwọn olóòtú wá lò. Tí ò bá dé bá àwọn ìwé ni wọ́n ṣe shift wọ́n ti ṣe three shift yìí sìn wọ́n ní àgbà ṣe shift wọ́n ẹ̀ lé mix up demand lọ́wọ́ lọ́wọ́ báyìí ní ṣe ní maka wọ́n ṣe shift lọ́wọ́ báyìí torí tẹ́ǹtì náà táwọn èèyàn ti kú gbogbo tẹ́ǹtì kankan kankan gbogbo kọ́lákùnrin kan lọ́rùn wọ́n ti fi ní wọ́n ti lọ́wọ́ báyìí ojú ọ̀nà tó bàjẹ́ wọ́n ti lọ́wọ́ báyà ti gbọ́ wíńdí tó wà nígbà tí wọ́n ti ìjọba aláàjì ló ẹ̀jẹ̀ dé ọba tí wọn tó dá ah, àrẹ́jẹ́ lára lẹ́gbẹ́ ọlọ́run àpẹ bó wà ní mẹ́ka ah, ọ̀dùnmá ẹ̀wù òkú mẹ́ka bọ́ọ̀lù àwọn èèyàn ni wọ́n ń tó ti ah, bó ṣe nínú ọlọ́run dáwọn èèyàn máa tó ti àná ṣe o torí pé wọ́n bàjẹ́ ní sọ̀dọ̀ wa òkú àti àbáyọ yìí àti kọ́bìtì lóru. Ọ̀gbọ́dé Awúsá kò jọ̀dọ̀ kì í sọ Awúsá rẹ̀ mọ̀mọ́ sọ pé bí mo lọ́la kì í lọ́sọ̀nà

oṣù àpẹẹrẹ ẹni bá sọ fálẹ̀ pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ọ̀pẹ́ bí bẹ̀rẹ̀ ṣẹ́mọ̀ pé ara ó tẹ̀ níyàn kí sẹ́rọ̀ gbà jáde ọ̀pọ̀ lè fi hàn á ah, kí ló bá máa da ó máa da pọ̀ níṣẹ́ ó fẹ́ kọ̀ọ̀tún òyìn ẹ̀kọ́ rẹ̀ àti sọ níta níta ní ìyíta gbangba ló ti dì nira nígbà tí ọba ti mẹ́jù àti sẹ́rọ̀ tóbi lọ́mọ yẹn bá ti rẹ̀ jẹ̀gbẹ́ ẹ̀ bí òtẹ́ẹ̀lì kan ó lé kí ni ó dẹ́ta àti pé kí ni ìgbógbà yẹn lọ. Ìbọ̀dà ti lọ́bẹ̀ ni pé ara mẹ́ta provision tí wọ́n ní fún wa kò lè kojú ọ̀sán sí kò lè tó ná àti kí wọ́n lè kí ni kò lè kí. Ọ̀pọ̀ abẹ́dà wa ni mo ṣe òru fáwọn kan láti ṣiṣẹ́, mo ṣe ọ̀sán fáwọn kan láti kí ni láti mọ̀ sùn. Àwọn ẹ̀yìn. أراد لمن أراد أن يذكر أو أراد شكورا أراد أن يذكر بل ما يرد له أو أراد شكورا بل ما يرد السوء لمن في هو تصير له شكورا قد الله سبحانه وتعالى يمسك يده بالليل قال الله تعالى لوم لمسيء النهار إذ وصلت لمن تواصلها wọ̀nyá ń tuntun yàgbà òfin náà yóò tún tẹ́wọ́ lọ́sàn àwọn agbó ń ta burúkú mú àbọ̀ṣẹ̀ wá sí wa máa gba tuntun báyìí. ó ti méjèèjì the hate machine fún rízì nǹkan tó mọ̀ láti fi kún ní dá a padà sọ́dọ̀ rẹ̀. Bìmẹ́n àwọn àgbà ayé yàrá fẹ́gbà ní sọ̀rọ̀ sí ọlọ́. Àwọn àwọn àgbà ṣokò wá. Bẹ́ẹ̀ni tí ẹ̀ ẹ́ máa jọ́sìn fọlọ́run. Jọ́sìn gbogbo òru rẹ̀ ṣùgbọ́n kódà tó bá jẹ́ pé kó o tó sùn rákà méjì lẹ́yìn وإذا خاطبهم الجاهلون قالوا سلاما Allah subhanahu wa ta'ala abdẹ mọ́ta àpùlátù ìbádò rahman, abdẹ mọ́ta àpùlátù ìbádò rahman, abdẹ tó jọ mọ́ta yóò sí wa. Ẹni tí Ó wá rí ní pé àìmọ̀ ọ̀rọ̀ adẹ́dà ní ìjáwò ní fi ẹ̀yà bá mà gbogbo wa kò sẹ́ni tí òdìlẹ sọmọ rẹ̀ lẹ àbúrò àmẹ àwọn ọmọ bá dé nílé kò sí sàdé kan tó bá bímọ mẹ́ta àti kó sọkẹ ní àbúrò àti ní àbúrò àmẹ ọ̀pọ̀ wọn àfa wa alẹ́sọ̀rọ̀ náà lè fi ọmọ pè é àbúrò àbúrò àmẹ gbogbo wọn lẹ́yìn àbúrò àmẹ gbogbo wọn lẹ́yìn kíni o àbúrò àmẹ àfa wa àbúrò kẹsì bí ẹ̀yìn kíni omi àbúrò àmẹ omi àbúrò àmẹ wọ́n láìpì rẹ̀ lọ́wọ́ lẹ́pẹ̀ wọ́n ni ya àbá àbọ̀rẹ̀ ní sọ́bíà mẹ́bí tó wà ní sígbẹ̀ so ìyá wa àìjà fẹ́fẹ́ kí yàrá ìyá wa àìjà lọ́wọ́ ọbẹ̀ lọ́wọ́ so àbúrámẹ́ ni àbúbákẹ́ tó jẹ́ àbúrò ìyá wa lọ́wọ́ àbẹ̀ àti ilẹ̀ òun tẹ́tẹ́tẹ́tẹ́ àgẹ́gẹ́ bàbá so wọ́n lọ lọ́pọ̀ sí nígbà mò ń lọ ọ̀gbọ̀n tí ìdíkọ̀ lé dá dúró tó dábàá ti rẹ̀ ní lọ ó wá wọlé bó ṣe wọ̀ ọ̀dọ̀ òjíṣẹ́ àlá àlẹ́dùwà lórí fífẹ́ ìdí àbọ̀lọ́ ọlọ́run kó wá wá bàbá máa ń ṣe wọlé wá ń jẹ mákò ó ní kí ni ó ń jẹ mákò ó mú kánkò lọ́wọ́ orin orin orí rẹ̀ àlẹ́bí pàrọ́wọ́ pẹ̀lú bàtọ̀ yìí ni àlẹ́bí wọ́n wo mákò ọwọ́ rẹ̀ ìyá wa wá ọ̀dọ̀ sáàrù ó gbọ́ bọ́dí làǹdó ìdíyẹn yé wá àtòrí mo ní mo ti wo ohun tó nífẹ̀ẹ́ ìyá wa àìsà ni mo wá gba kápò yẹn lọ́wọ́ abdulhamid kì í mú wa mú fún mi ọkọ mi fẹ́ kó bùkátà rẹ̀ kí sẹ́yìn tó dùn á fún àná lè máa kí lẹ́nu tó ṣe ó ṣe ń jẹ máṣá lọ́la tó ṣe ìlàbílà ó lè fi kú kí n dì bí kápò yẹn ṣe àwọn ẹni tí tí bọ́ mi kò ní etí bọ́ pọ̀ lẹ́nu ara obìnrin àpẹẹrẹ obìnrin yẹn lápò jẹ́ ẹ̀kọ́ ìwọ̀n gan You need to study his nation kí ní fẹ́ kí ní òfẹ́ kí ní máa ń wù ú. ó wá wò pé ó tún wo kí ló lè yí ìsìn fún lásìkò yẹn tó kéńjì lápò yẹn ó ní fàmọ́ dákú ṣòwò mo wá bá a jẹ́ ó bá dá ti ṣe kí ni ó bá jẹ́ ó bá tẹ̀ ó wá kọ́nà ó bá tó wá kọ́nà ó wá ti kí ni ó wá fi lọ. ó ní ó wá rẹ̀ ẹ́ díẹ̀ ó rẹ̀ díẹ̀ òkú ká mẹ́rin ṣe wọlé. ìdáríkà kí á bá wa ti di ó wà mọ̀ bí ṣe fáàrí ó ní ta nínú yíga ó ní máa sárakà rọ̀súrù láì dúnìyà ó ń ṣe ọ̀rọ̀ òkú láyé ńlá wà fi ìṣíjìrì inú yàrá nínú sí ọ̀tẹ́ sí wàhálà ìṣíjìrì lórí tàbí lógórílé wọ́nà sárakà dúnìyà ńlá wà fi fíyì ríkì nígbà tó kò kú láyé ìtọ́ ìbẹ̀rẹ̀ mọ̀ rẹ̀ Bọ́lá ti lọ́wọ́ jáde, Abdullahi. Abdulrahman. Ọ̀pọ̀ta bọ̀ wá lọ́mọ ọkùnrin, tó bá kó mi náà lọ́mọ ọkùnrin sí, tó bá gbogbo mi lọ́mọ ọkùnrin, ló àwọn ọkọ̀ tí mo ń sọ pé àṣọ mẹ́tì ní àbọ̀ Abdulrahman àwọn tá àti ilé ọmọ ìgbàgbọ́ lẹ́nu lára àwọn tá àti ìlú náà àtẹ̀kùn mọ́ta fún wa àwọn tá àti kọ̀ọ̀kùn náà lè kéde ẹ̀mí wa náà ti wà fún wa ọlọ́run tá àti ìlú ọlọ́run aláìsẹ̀